làgọ́ ọrin sọ. seven fifty nine ni sà so mo wà lára àwọn tí mo fẹ́ wọ́n fẹ́ ṣe ń tàfi fún ní bíi láàárọ̀ yìí so wọn ló jẹ́ kí n wá sà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n wọlé. Hmm. ìwọlé. ọ̀rẹ́ sà ẹ ṣẹ́gun sà. ọ̀dẹ ní orí rẹ̀. kí ló dé. Ah, ah. ọgbà orí rẹ̀ pé. ẹ wo ẹ ti ṣe ìlú ni. eléyìí rírì ni o rì nígbà kan tó dé ní aago méje. ẹ ló sà. ọbí bọ̀ láago mẹ́jọ. Ah, ìbàjẹ́ làbọ̀. sà sà ẹ ti ṣe ń lu báyìí ni sà. ṣọ́ọ̀tì lọ abọ́ ti wà níbẹ̀ má pariwo lè lé ọ lórí nísìnyí. báwo lọ ṣe máa jẹ kó wọlé wọn ní kó débi kan ní eight ìwọ náà débẹ̀ ní eight yẹn gangan ìyẹn ti túmọ̀ sí pé tó bá gba ẹ síṣẹ́ ò serious pẹ̀lú ṣé wọn ìwọ tó ní kó wá fún interview ní eight tó débẹ̀ ní eight tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n bá sọ pé call time àwọn seven ni àbí eight definitely wàá máa débẹ̀ ní nine tàbí ten sùkàn mi bàbá yẹn kọ̀ ya olórí burúkú ní ọba gate man seven fifty nine ni mo débẹ̀ honestly seven fifty nine ni mo débẹ̀ and call time tán fún mi is eight o'clock eh? mi ríru máa rí. àti seven fifty nine àti eight hundred kí ni yàtọ̀ irú ta ló ń débẹ̀ ní six a.m. bí o bá ṣe wọ irú ta ló ń débẹ̀ ní seven a.m. bí o bá ṣe wọ o sọ pé o débẹ̀ ní seven fifty nine. sọkọ mi honestly mi ríru ẹ̀ rí eh, mo sùn gbàgbé ni mi ì sun oorun erí lájẹ mi mo sùn gbàgbé ni irú ta ló kẹsẹ̀ bómi tó sọ pé olúwa má jẹ́ sùn olúwa má jẹ́ sùn olúwa má jẹ́ sùn wàá díjú báyìí wàá tún máa sọ̀rọ̀ ìyẹn túmọ̀ sí pé o sùn nìyẹn ojú nìkan ló di Fẹ́mi o serious with your life ẹ eh? jọ torí Ọlọ́run Fẹ́mi be serious with your life dad mi máa sọ̀rọ̀ kan wọ́n ní ọmọkùnrin tàbá ti ń jí láàárọ̀ kùtùkùtù pé ilẹ̀ ti mọ́ àti ìṣoríire irú ọmọkùnrin náà ọwọ́ lọ́wọ́ má jẹ́ kí láì fẹ́ dàbẹ́ ẹ̀fẹ́ mi. ìṣòro ètò sọ yẹn kì í ṣe pé ìyàfẹ́ mi ló jí mi o fúnra mi báyìí ni mo dájí mo jí fúnra mi ni. nǹkan tó dùn mí jù nínú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀ òun lẹ́yìn tó bá mi gẹ̀ tibẹ̀ ojoojúmọ́ ló ń pè mí ló ń sọ fún mi pé ṣọ́ọ̀rẹ́ tó sọ pé ó fẹ́ wá apply ṣé kò ní wá mọ́ ni wá apply tán ni kò wá fún tàbí ó gba gbogbo ẹ̀jẹ̀ ìyẹn túmọ̀ sí wípé ò serious nìyẹn tójú gbogbo ẹ̀ lọ ọ̀rẹ́ ìwọ náà nìkan ni mo ní mi ò lẹ́lòmí ní kí la máa ṣe báyìí sí kí la máa ṣe sùúrù ló máa ṣe é ah, kò sí ẹni tó bá wà láyé yìí tó bí òlè rí wọ́n dẹ̀ lẹ́ni ojú ẹni máa là á rí ìyọ̀wọ̀ omi tẹ́ẹ̀dá dẹ̀ máa mú kò ní ṣọ̀kọjẹ́ láéláé ọlọ́run bá pe iṣẹ́ ilé ìní ti ìmí ìbọ̀ tó máa jẹ́ṣẹ́ tiẹ̀ tó máa jáde mú mi fún mi. ó ṣe wá jẹ́ ìní ìyá fẹ́mi ó ṣe wá jẹ́ ìní ni mo gbàgbé sùn lọ. bó ṣe wọ́n náà ló máa ń ṣọlẹ́ ẹ̀ ó ní ohun tọ́lọ́run fi ṣe. mami kí lọ́lọ́run fẹ́ fi kí n má ríṣẹ́ mi ṣe ẹ́ kí lọ́lọ́run fẹ́ fi ṣe màámi ẹ́ kí n má ríṣẹ́ kí lọ́lọ́run fẹ́ fi ṣe. so fẹ́ pẹ̀lú mi tó kọjá ọlọ́run ni ọlọ́run ló ń ṣe ohun gbogbo òun ló ń ṣe gbogbo nǹkan fẹ́ dà láyé nígbà tó bá tásìkò tó bá fẹ́ ṣe nǹkan tiẹ̀ fún ẹ á fi lé ẹ lọ́wọ́ tí ò sí wàhálà ẹ́ mo fọlọ́run bẹ̀jọ́ torí ọlọ́run mo fẹ́ lẹ́dàá mi bẹ̀ o mi fẹ́ kó kọ́jú kọjá kádàrá o ẹ́ jọ ọkọ mi àkànní mi olúwa fẹ́ mi tẹ̀lé ọmọ bó ṣiṣẹ́ olùkọ́ ọmọ bó ṣiṣẹ́ olówó ṣé wọn náà borí kí ó di dandan kó olówó. bẹ́ẹ̀ ni olúwa fẹ́ kí mo wí sórí ojú tó bá régún rí tó bá róró rí bójú ọ̀hún ò bá ìrí gẹ̀lẹ̀dẹ́ kò tí ì rí kankan o kí lójú ìwọ rí hmm, kí ló rí ná ọmọ wípé bẹ́ẹ̀ yóò bàjẹ́ kankan náà yìí ojú rẹ̀ ó kọ̀ọ̀kan rí ó sì lè rí láyé yìí báwo bá gbóná láàárọ̀ bó bá di lálẹ́ yóò tutù ó ṣe lè wù kéèyàn ṣe wàhálà tó yóò padà gé èèyàn náà ni n ò fẹ́ kí ọ̀rọ̀ rẹ kó dàbí bàbá àgbẹ̀ kan tó ṣe wípé oko tó ní àlùmọ́nì kún bẹ́ẹ̀ bìbà ó gbọ́ wọ́n wá sọ wípé bàbá àgbẹ̀ yìí o ó gbẹ inú ilẹ̀ yìí kó tó kan ohun àlùmọ́nì ọ̀hún ọ̀gbẹ ní ìwọ̀n bàtà mẹ́ẹ̀ẹ́dógún fifteen foot lọ́wọ́ ń gbẹ lọ bí ti ń gbẹ lọ ńgbà tó gbẹ dórí méjìlá lọ́ba sùn ọba lè sọ jíga síbi kan ó ní oko yòówó padà ta ni lóòótọ́ lóòótọ́ ló bá talẹ̀ yìí ńgbà tó talẹ̀ yìí fáwọn táwọn yìí tán àwọn èèyàn náà wá ṣàkíyèsí pé àmì wọ́n lè ń bẹ ní orí ilẹ̀ yìí bẹ́ẹ̀ níbi tó o bá ti rí gold ilẹ̀ ẹ̀bẹ̀ ọmọ ọ̀bì ni àwọn wá fura wọn wá bẹ̀rẹ̀ sí ní gbẹ gbígbẹ́ tí wọn ó gbẹ wọn ò gbẹ débi kan tí wọ́n ti kan ohun àlùmọ́nì bó ṣe di tí wọ́n nu bàbá àgbẹ̀ bá káwọ́ mọ́lẹ̀ ó láyé òun bàjẹ́ lọ́nà sí èèyàn kan lọ́ba ayé rẹ̀ jábọ́ lọ́ba ayé ara rẹ̀ jẹ́ mọ́rìnlẹ́ntì o wọ́n jẹ́ òṣù ọ́ ó tẹra mọ́ ọlọ́mọ káàkiri mọ́ títí kọ́ rọrùn láti yé èèyàn bẹ́ẹ̀ ni wọ́n bá yé èèyàn yóò múra wàá gbọ́ o kì í ṣe pé mo tún wá sọ wípé kíkọ́ tún wá sáré kọjá kádàrá o kì í ṣe bẹ́ẹ̀ o èsì tí wọ́n máa sọ pé kọ́ lọ́ọ́ rè wórí kinní kan wá kọ́ máa wá àrùn kinní kan wá tí ọ̀tún kó bá ọ̀rọ̀ bá dọ̀la bọ́ bá dọ̀ ọlọ́nu ọgbọ́ àbọ̀dá ọ̀tẹ̀ pamọ́ṣẹ́ ni bọ́ bá ṣe pàdùà lọ́ba mọ̀ gbà ọ̀tẹ̀ ràmàdùrà o lọ́mọ gbà ojì lóru ojì lọ́sàn-án kò rọrùn wọlé tó ń kó tó di pẹ́mi náà kọ́ lulẹ̀ àwọn ènìyàn tó júrì ẹ ṣé mo dúpẹ́ gan sa eh, inú mi dùn pẹ̀lú nǹkan tó bá mi sọ́nsìn tó jẹ́ kí ọkàn mi tún balẹ̀ díẹ̀ ẹ̀yin tó ẹ̀ náà mi ṣe kí n fẹ́ jìnnà sí yín torí mọ̀ pé tí bá dọ̀dọ̀ yín màá tún rí ẹ̀kọ́ kọ̀ọ̀kan mm. eh, ẹ ṣé gan ẹ pé fún wa eh, àgbà yín á dalẹ̀ àdúpẹ́ gan sa ẹ ṣé gan. dábìlì kan ló ní kọ́pì kẹ̀dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ lẹ́nu iṣẹ́ ń jó ẹ fi iṣẹ́ sílẹ̀ ẹ̀rẹ̀ ń jó. sórí wọn ti mi ò máa rí ẹ blame because ó ti mọ nǹkan tó fẹ́ ṣe jẹun ó ti mọ̀ pé iṣẹ́ yìí kò kí ń ṣọ̀nà ẹ̀ àánú títí ẹ ló ṣe mí sórí bó ṣe ń wo àjẹgbodò ni ó máa fi tiẹ̀ kó bá ẹ. ẹ madam ẹ máa kúṣẹ́ o ẹ kúṣẹ́ gidi gan kọ́sẹ̀ ní kí bóyá èmi àti iṣẹ́ ò làwọn àjọ ń bọ̀ àbí mo má lè jòkó lẹ́yìn àbáwọn èèyàn kan tiẹ̀ bọ́ fẹ́ wá partner pẹ̀lú wa wọ́n máa dé nígbà tí wọ́n bá rí pé ní working hours ìjọ máa ń jó ní company wa oh my god really impressed me. Oh, impress me, God! o ìwọ to tó ní ìwọ òbí òbí kan ló lè bí ẹ̀yin méjèèjì ṣọmọ ni yín ṣàbọmọ ẹ tell me and jọ message tí mo ní kó send nìkan because wọ́n ti ń pè mí wọ́n ti ń disturb mi wọ́n rí message yẹn. mo ti send ẹ sábẹ́yà safari, rẹ kò dáa. sábà dáhùn àbí sábà dáhùn mo mọ ìwọ ọmọ fúnra rẹ ọlọ́mọdé kò padà down? mo gbéṣẹ́ fún ẹ kó ṣe iṣẹ́ yẹn ò ká ẹ lára ijó ló ká ẹ lára ṣé ká ní pé ilẹ̀ ilẹ̀ ń san owó àlẹ́ ilẹ̀ ní kọ́ńtì bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ ọmọ rọ̀ ní èlélẹ̀ bẹ́ẹ̀ ṣe máa rọ̀ ní iṣẹ́ oníṣẹ́ lélẹ̀ that's good no problem about it mo mọ nǹkan tí mo máa ṣe aláti ṣe mi ló mọ nǹkan tó máa ṣe sórí wọn tiẹ̀ ó ti lọ mo fún ẹ just five minutes kó má ṣe nǹkan tí mo ní kò ṣe ṣé o ti gbọ́ ẹ má bínú ẹ ṣé o ti ní kọ́ ṣó ti rí ẹ ṣé mo yọjọ́ tí mo lò lé kó tó sọ fún pé kí n máa jó nígbà tí mo tẹ́mi náà tẹ̀lé tí mo jó. ẹ máa gbọ́rọ̀ burúkú ọ̀rọ̀ ṣì tó ń bá mi sọ kí ni mo fà ìgbà tí mo ń lé orin owó òde àbí mo bí ẹ pé ṣó ti parí iṣẹ́ sọ pé ó sọ pé ó ti parí iṣẹ́ jọ má bàa mi ọjọ́ ìjà ó máa tó ẹ̀ tì àwọn ìtàn náà wọn sọ pé tètè tẹ bá bọ̀ pẹ̀lú iṣẹ́ ọjà ṣé mo fẹ́ gbà ju iṣẹ́ àlọ́ ni àbí èwo ni kìíní kí n mẹ́sẹ̀jì mo ti sẹ́yìn látàrí ṣé mo fẹ́ sọra mi di mo fẹ́ sọra mi di sáfàrí àbí mi ní ẹ̀ kò tètè deliver ọlọ́run mo pè é mo bẹ̀bẹ̀ lórí ọmọ mi Fẹ́mi Akànnì olúwa o jẹ́ kó ṣàṣeyọrí jẹ́ kó ṣàṣeyọrí òru ọ̀gànjọ́ ni wọ́n fi ń ké alábíàmọ fi ń ṣàdúrà fún mi tó bá ṣe pé ọmú mi ní Fẹ́mi mu jẹ́ kó ṣàṣeyọrí kó ní láàrin gbogbo ibi tó bá ti ń fẹsẹ̀ sí báyìí mo máa bójú rere ìwọ ọlọ́run pàdé mi bá a bá wa rẹ̀ ṣe kàn tí mo ṣe tó ń dènà àdúrà ọmọ mi olúwa wá dáríjì mi bó bá ṣe ègún ìyá ègún bàbá ègún má ṣe rere rárá olúwa wá bá mi fi bú ègún má ṣe rere láyé olúwa wá bá mi fi bú olúwa fi bú jẹ́kọ̀ ọmọ mi jẹ́yàn olúwa fọwọ́ ọmọ mi sókè gbọ́ọ́rọ́gbọ́ lọ́wọ́ yọjú orí lọ bẹ́ẹ̀ ni kọ́rọ̀ fẹ́ mi rí o ti rí bẹ́ẹ̀ ṣe bàbá mo dúpẹ́ bàbá ẹ ṣe mo dúpẹ́ ọlọ́run mi ọ̀hún ìwọ ni màmá pẹ́. What do you mean you are not good at guessing? Guess just for once. Guess. No. No. Capital no. Yẹ kí fún ẹ ní last chance. Kò tiẹ̀ gbàgbé rárá rárá ò rojú lọ síbẹ̀. Ọ̀gá ti award contract ẹ̀. Congrats. I'm really really happy ẹ wọ́n ní kó wá ní Thursday yeah nine a.m. ní Thursday mo bí wọ́n ṣe sọ pé kó wá ní nine a.m. yẹn ìwọ ti débẹ̀ ní eight a.m. rọ́gà wá time conscious náà anything past nine ọ̀gá lè jáde yeah yeah ó wá time conscious gan-an ni all right náà kí n dúpẹ́ ara ẹni ọlọ́run ló ṣe ọlọ́run ló ṣe all right. ọgbọ́n iṣẹ́ ara lọ́nà ọlọ́run ti sọ pé ọ̀nà tọ́lọ́run máa gbà dá lónìí ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀ fún kí ló ṣẹlẹ̀ kò tí ì yé mi náà ẹ jẹ́ kí n wò náà. ẹ ó yá ẹ wò ẹ wò ẹ wò ẹjọ torí Ọlọ́run ẹ wò. epo ti tán nú ẹ ni o. Ah, ayé mi ò kàn ti dé ẹ ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. ẹ bá mi tì bàbá mi dìjọ́ sọ bẹ́ẹ̀ bàbá yà lọ sọ́wọ́ sàlẹ̀ báyìí bàbá mi lè kó bẹ̀. ẹni ẹjọ má bínú tí n bá gbọ́ yín yé ẹni tá a bá rìn ní sàlẹ̀ ń bẹ̀ yẹn tá a tún wá yà báyìí. bẹ́ẹ̀ni. láṣẹ máa rí ilé epo. Mm ok ó ti yé mi ẹ má bínú ṣe ibi tá a fẹ́ yà sí ẹ ṣe ọ̀nà gbẹ̀rẹ́gbẹ̀ ni. kò lọ sọ́nà gbẹ̀rẹ́gbẹ̀. àmì ah, lè tẹ̀lé yìí. jọ bá mi tì. ẹ wo mi nílé báyìí tì. Ah, ayé mi ò ẹ ṣe báyìí kò dé à ń sówó kankan lọ́wọ́ mi. Ah, ṣé mi máa fẹsẹ̀ rìn lọ báyìí? sùkọ̀ mi àti máa bínú wá o. ṣé mo gbẹ̀rígbẹ̀ ni mò ń lọ so wọ́n wá ní pé tí n bá gba short cut ni tí n bá gba báyìí pé màá ibẹ̀rẹ̀ tún yá sí gbẹ̀rígbẹ̀ jọ mo fẹ́ kẹ́ ẹ describe ọ̀nà ẹ fún mi sir. you mean gbẹ̀rígbẹ̀ area. bẹ́ẹ̀ sir. no problem it's not far from here. do you have a pen and biro kí n fi fún ẹ ní description yẹn kan. ẹ fẹ́ nu júwe torí mò ń kánjú gan ni tó ẹ̀gbọ́n mo ti gba short cut ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ jù ẹ sáré júwe fún mi. ihun tó wà lọ́pọlọ mú pen and biro wá kí n bẹ́ẹ̀ fi kọ́lẹ̀ ó ti yé ẹ Which story about it? Dale. Ay. Jọ ṣẹ́ mo lè rí ẹ̀mí ṣe ọ̀nàlẹ́ ìpapọ̀ rẹ̀ àìsàn. Gbẹ̀rígbẹ̀ ló ń lọ. Gbẹ̀rígbẹ̀. Ah! mi mọ àgbẹ̀rígbẹ̀ a minute. a minute o. <laughs> bẹ́ẹ̀tùmẹ̀. ah ó ti yé mi ẹ má bínú èmi náà mo ti fà ẹ jọ ẹ mú dọ́kúmẹ̀ntì àwọn ẹ má bínú. bẹ̀rígbẹ̀ ẹ mú wẹ̀mí fún mi bẹ̀rígbẹ̀ ẹ mú wẹ̀mí fún mi á bẹ̀rígbẹ̀ ẹ̀mí ló ti pẹ́ jù. sókàn mi sókàn mi kò ń ṣe ọkọ tó lò tí bá ń sọ ọkọ tí mo fèsì pẹ̀lú ojú ọ̀nà bọ̀ ó mi tẹ̀lé máa explain yẹn báwo ni ṣe ṣe wà òkè. ṣe wà òkè ṣé ọ̀rọ̀ ṣe wà òkè lélẹ̀ tọ́ka bá ti kó lọ́fíìsì nǹkan. Ah. lọ́wọ́ gájà re. ẹ eh, ẹ eh, jájọ lọ àdéhùn wa náà jájọ lọ a nílé ìjọ lọ́mọ tó bá ti débẹ̀ sọ pé you are from school mi. Mr. Femi writes, Mr. Sukomi has said a lot about you. I náà dẹ̀ tún check profile yẹn rí pé òótọ́ nìkan tó ń sọ. Torí ẹ̀ ní àwọn amánigbẹ́ ṣe wà fún ìkórè tá a jọ ṣe mítìmì pé ẹ̀yin ni ẹ̀ máa ń wọ́n kọ́ńtráǹtì. Ṣé normally kò yẹ ká fún yín lórúkọ kan ó yẹ kẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́wọ́ ara yín ni but sórí Mr. Sukanmi nǹkan tó ń sọ nípa yín tán láwọn ọmọ yìí then àwọn ni guarantor yín so my right check ten million naira fún yín for the start so tẹ́ bá ti ń bá iṣẹ́ yẹn bá bá ṣe bó ṣe rí àtún fún yín ní owó sí i ó dẹ̀ kó sanwó yín ok Fẹ́mi kí ni kí n kọ sí. Olúwafẹ́mi J Taiwo nísìnyí pé mi ò ní disappoint sọ́pà mi ní disappoint ẹ̀yìn èmi gbọ́ fúnra mi wà ní fọ́kọ̀. ìyẹn dẹ́kun sí mi lọ́wọ́ Mr. Fẹ́mi tẹ́ bá ṣe fẹ́ ló ṣe máa rí tẹ́ bá ṣe dáadáa ẹ bá ń bẹ tẹ́ bá dẹ̀ ṣe nídàkejì náà ẹ bá ń bẹ náà ni ṣe ti gbọ́. I wish you best of luck. Thank you very much. You're welcome. All right. Jẹ́ kílé o. appreciate gbogbo effort ẹ lórí ọ̀rọ̀ ṣẹ́ yìí because tí ìmá ṣèwọ ni gbogbo nǹkan táwọn sọ yìí gbogbo inú tó ń dùn yìí ni o honestly inú mi dùn gan-an. ọlọ́run ká ọpẹ́ fún. nǹkan tí mo fẹ́ mú dá ẹ lójú ni pé mi ò ní disappoint ẹ even tí n bá tiẹ̀ pé mo disappoint ẹ èmi gan fọ́kọ̀ ọ̀pọ̀ nìyẹn mi ò ní ever ṣe rú ẹ. I will be so glad if you don't disappoint me. Please. I promise. Ah, I'm really happy for you. Ah, thank you. Thank you, my brother. Thank you so Congratulations. much. Congratulations. Thank you. Ìyá kan ni. Ọ̀rọ̀ wà tí mo fẹ́ bá yín sọ̀rọ̀. Torí ó gbà ń pé màá mú ọmọ lára fi ọwọ́ bí ẹ ṣe ń se ọbẹ̀ yìí. Mo fẹ́ kí bá mi fi wọn ẹgbẹ́ màá ẹyẹ bẹ́ẹ̀ ni màá mi màá kọ tí wọ́n bá jẹ pé oúnjẹ lọ́ọ́ máa díjẹ mi àti ẹ̀ sílẹ̀ ẹ̀rọ àpọ̀ òwúrọ̀ máa kan ni ṣé bẹ́ẹ̀ ṣé ń wo mí jókòó tẹ́ ń wo mí lọ́wọ́ báyìí ni mo rò pé láti má ti káṣí owó yẹn tí mo ti gba gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ ti sẹ́lẹ̀kẹ́jọ tó ti ṣe kínní mo kí mo fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ <clears throat> àmọ́ bí mo ṣe ń jẹun yìí ó wá orí mi wú mi lè pa mọ́ra mọ́ mo ṣe ní kí n sọ fún yín ìyá kan ìyá kan ni. ten million naira nìyẹn. bẹ́ẹ̀ni mílíọ̀n kan lọ́nà mẹ́wàá. bẹ́ẹ̀ni ó ní contract kan tí mo ti ń bid fún mi kò fẹ́ sọ fún yín ni àárọ̀ yà láàárọ̀ yìí ni wọ́n pè mí wọ́n fún mi ní ṣẹ́ẹ̀kì ṣe owó yẹn. ọlọ́run ṣe bàbá ò ṣe ọlọ́run ò ṣe ẹ́ fẹ́mi akọni mi. ìyá akọni bẹ́ẹ̀ ni. ṣé wo náà rí báyìí ṣé wọn gbọ́dọ̀ sọ fún ẹ pé sùúrù lérè ṣé o ti rí báyìí jẹjẹ ló jókòó tí rẹ wọlé wá olùkọ́ ọ̀dọ̀ ọlọ́run ò ṣe o. ṣẹ́ẹ̀rì ṣẹ́ẹ̀rì lè wáyé kò fi tiwa báyìí báyìí báyìí kò fi tiwa mọ́ mílíọ̀nù ọ̀gbọ́dọ̀ máa gbẹ́rú lé báyìí agbọ́dọ̀ lọ gba máa ń ṣàn agbọ́dọ̀ yá kan ni máa gba mansion táwọn máa gbé àwọn máa gbé fàkì ara bàbá ìyá kan ni <laughs> bẹ́ẹ̀ ni ẹ mọ mọ́tò ń pè ní fẹ́ńsà hmm. ó ṣe bọ̀gìnì báyìí bọ̀gìnì báyìí mo gbọ́ngàn ló fi sí ìyá kan ni ẹ máa wọlé máa rà fún yín hmm. ah, torí pé kí ni iṣẹ́ yìí project yìí n tó fẹ́ parí òjú bíi two million naira lọ hmm. wọ́n tún jẹ mí lówó wọ́n tún ṣèfẹ́ san balance bẹ́ẹ̀ ni ìyá kan ni wọ́n tún sì jẹ mí ní owó. alihamdulilayi mo dúpẹ́ ah. alihamdulilayi mo mọ́mọ́ wá ah. alihamdulilayi mo dúpẹ́ alihamdulilayi mo mọ́mọ́ wá ah. ẹni tí yóò dúpẹ́ lè fóun ló mọ̀ alihamdulilayi mo dúpẹ́. Come said you wanted to see me. jọ kí ló dé pé tí wọ́n bá ti dé ọ́fíìsì láàárọ̀ o kì í check mail ẹ̀. mo máa ń check ẹ bóyá network mi. network mi is it not the same network i'm using. ẹjọ́ ẹ̀kọ́ mo ti mọ orí yín tẹ́ bá ti ń wáṣẹ́ bẹ̀rẹ̀ máa ṣojú àánú bọ́ tíṣẹ́ yẹn bá ti tẹ̀lé lọ́wọ́ tó ẹ máa dọ̀gá mú níṣẹ́ lọ́wọ́ ni wàá máa rojọ́ òṣì kiri òní ṣiṣẹ́ tí ẹ kò ṣe kí ni problem ẹ̀ náà and let me warn you for the last time ọjọ́ tó bá tún try irú nǹkan tó ń try tó bá tún try pẹ̀lú mi nǹkan tó yẹ kó ṣe lórí email tó bá attend sí mo máa jọ ẹ lójú and fight mo gbọ́ fẹ́ kó treat nǹkan. àwọn ti iṣẹ́ lórí àwọn ti rìn tán ni wa. ṣó dààmú. bẹ́ẹ̀ ni mo check ẹ̀ fún mi. sáìn ni tí mo gbé fún ẹ nǹkan tó bá yẹ kó ṣe lórí ẹ kó má ṣe ṣu ti bọ kó má tó ẹjọ́ òṣì tó wáyé wá tó. get out of my office. Ah! Mo ṣe bàbá yín ṣe wọ̀n bọ́ ìlú tó. Èkútù jẹ check epo orí nǹkan mi jẹ nínú ilé yín chẹ́ẹ̀kì tó fẹ́ sọ ẹ́ dolórí rẹ̀ lẹ́kùtù jẹ fẹ́mi. mi bí mo ṣe jí láàárọ̀ ẹ̀ tí mo ní kí n lọ mú chẹ́ẹ̀kì nǹkan tí mo rí nìyẹn. mo ti gẹ̀ ẹ́ tiẹ̀ pátápátá ayé tó ń bẹ fáwọn ìṣẹ́yọ kan wọn ṣe méjì wọn ṣe mẹ́ta o bí ayé twenty tàbí thirty ló ń bẹ fáwọn fẹ́mi. tí wọ́n ṣe pé wíyé àti ẹ ti di ẹ̀jẹ̀ kan náà ní style ó yẹ kí n máa sá fún ẹni kó má jẹ́ pé mi làwọn ayé yẹn máa bẹ̀rẹ̀ sí ní bákù ilé tí ń pọ̀ jù náà. ọkọ mi ò bá tún ṣe yẹn ẹ ta ni mo ní ìwọ náà ni ẹ ó máa help mi náà ni ẹ kí ló máa ṣe fún mi lórúkọ tó wà lẹ́yìn báyìí. Fẹ́mi kò sí ibi tí mo fẹ́ tiẹ̀ sí àwọn dáàdù àtàbáláyé tí nǹkan bá rí báyìí ó ní àwọn ìgbésẹ̀ tí wọ́n máa gbé wọ́n ní tí ẹrù tó bá kọ òkè tó kọ ilẹ̀ ó ní ibi tá a máa gbé sí ibi tá a máa gbé sí yẹn gangan ó ní next thing láti ṣe máa mú ẹ débi láyéláyé ọlọ́wọ́ yìí jẹ́ mi ò tiẹ̀ lè gbà kó tọ̀ ọ̀nà irú ibi tó lọ yẹn kò sí tó jọ ọwọ́ ta ló ti bá ọlọ́run má jẹ́ bí o tiẹ̀ lè jẹ́ kó tọ irú ọ̀nà bẹ́ẹ̀ yẹn ọ̀tọ̀ ni ó tẹ́ máa wá lọ ọ̀tọ̀ ni ó tọ́ máa gbélé yín lọ́wọ́ wá gbégbékúgbé fún yín ẹ́ èmi ò fẹ́ o ọlọ́run ní jẹ́ kí n lè kò sí nǹkan tó le láyé tí ò kì í lọ iṣẹ́ ò máa rí iṣẹ́ àwa fúnra ara wa aláṣẹ lẹ́nu oní tiẹ̀ èmi náà ní tèmi jẹ́ káwa méjèèjì kájọ pápọ̀ ká fi ṣàdúrà kọ́rọ̀ wa lè dayọ̀ torí mi mọ̀ wá dá fún wa màámi màámi ọlọ́run ò kájò ẹ ṣáà rí gbogbo àwọn ọ̀rẹ́ mi tajọ lọ sí skul gbogbo wọn náà ti wà òkè náà ti níṣẹ́ gidi lọ́wọ́ láti jọjọ́ ẹ̀ màámi ọlọ́run ò kájò ẹ jẹ́ kémi náà lọ try. má wàá gbọ́ aláàgbò ṣiṣẹ́ jẹ́ kó ní kódé kálukú ti yàn pé tiẹ̀ bó ṣe bá rìnrìn àjò ẹ̀ láyé yìí ẹni máa ga ni ẹsẹ̀ ẹ máa ti rìn sórí bí èèyàn bá ń lọ ìrìn àjò láyé a kò gégélé ni jọ torí Ọlọ́run èmi mọ̀ kó máa dáhùn ó máa ríṣẹ́ iṣẹ́ tó máa tọ́ṣẹ̀ tó máa tó ẹ̀ jẹun òun ló máa rí fi ẹni tó ti ríṣẹ́ sílẹ̀ ìjọ ta bá kọ̀kọ́ là mo fi ẹlẹ́dàá mi mo fi bẹ̀ ọ́ mo kọjá ìbí o má lọ sáré mọ́tò ó kọlu kẹ̀kẹ́ o èèyàn máa ń pètò ìṣẹ́ ni lágbára Ọlọ́run wà á dẹ̀rẹ̀ ìtàn náà pa ìtàn ayọ̀ ló máa ti pa. ṣé lọ́dọ́ ní kí n pìtàn ṣẹ́ ni ẹ̀yin ni ẹ bẹ́ẹ̀ ṣe wà ń sìn ó yẹ kẹ́ ẹ ti máa jẹun ọmọ ẹ wà jìgbà tí mo ti ṣe tán skul tí mo ti sẹ́ ẹ máa mi tí n bá wo gbogbo wardrobe yín bẹ́ẹ̀ yín sìn kò sí aṣọ kan tí mo lè mú jáde báyìí gbà èmi ni mo rà fún yín. ẹ̀yin èèyàn bá lè tọrọ ni kò sí èèyàn tó máa wáyé ṣé sọ́dọ̀ mi ń sọ ìtí ń jẹ mí yangiyangi bí tí ó mú wèrè kí ọ̀rọ̀ ń dàgbọ́ ọmọ wèrè. Mommy. Yes, ma. Wọ́n ní kí wọ́n àwọn fẹ́ mi. Bọ́wọ́ lẹ́tẹ̀tẹ̀ kan. Bọ́lá ń wà lọ. Ṣáájú mi ló ní ìlú tó wà lọ. Ìwọ ló bá ti sọ mo ní kí n wá chẹ̀kẹ̀ pé báwo lára ẹ̀ máa. fọmọ mi sílẹ̀ o àjàlá ta nù ìwọ náà kọ ibi tẹ bọ́mọ mi dé nìyẹn àbí ìwọ ni ṣé bí wọ́n ló fún lówó káàdì tó ní kó máa lọ ta káàdì tó jẹun tí wọ́n na ọmọ mi kiri ẹ̀ẹ́dẹ̀ fọmọ mi sílẹ̀. mọ́mí bọ́ kó lè dáa ni mo ṣe mà. ẹ jọ wo ọjọ́ ìlé yìí má ti jẹ́ kí n tó rí ẹsẹ̀ mi lò bí àyẹ̀mọ́ má jẹ́ rí ẹsẹ̀ kó tún wá nígbà kó ló wá wọ ọmọ mi má wà wọ ọmọ mi fọmọ mi lẹ́ẹ̀rọ̀rùn. Oh, ẹ rí. you come fẹ́ fi nǹkan pamọ́ mi lára. ẹ́. náà fẹ́ gan ni mà. bá lọ fún ọmọ mi lọ wẹ́lò mi tó máa lọ fún lie, lie, lie, lie, lie? fẹ́ láíláíláíláíláí tó ń bẹ tó ń gbé gbèsè ìyàgbé òyà yáyáyá ṣọ́ọ̀bù ó fẹ́ fi ṣọ́ọ̀bù ẹ̀ ní. èmi máa sọ́ǹgbẹ́ o mi ra ìra right kó ra right. níra mi bí mọ nǹkan cotton. ń wá oníkóhùn awùfẹ́ mi ni ó yára ẹ̀ ti yá kí ló kọ jáde tán kó má tàn án padà lóhùn tó padà máa ṣó ẹ mi. Ah, ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe gan-an. wàá ah, o <laughs> àwọn kinní burúkú yẹn wọn náà wò yé mi jẹ o. wọn fẹ́ lu ọ̀pá ni. wọn ní ọ̀pá ọ̀pá mi o. ká ní n ò bá rìn sákòókò n ò lu ọ̀pá lánàá o. nítorí kíni nítorí recharge card tájọ pé fúnra wọn náà scratch ẹ kò ń ṣe àwọn tíbi ta máa ń ta oní pépà yẹn o èyí tó máa ń scratch báyìí ni o. ó tó káwọn náà bínú o owó ọ̀rọ̀ nù láti rí lákòókò yìí o. gbogbo ohun tó tún kójọ náà kan wọ́n ti sun. àmọ́ nǹkan kan tí mo fura sínú ọ̀rọ̀ rẹ ni wípé ọ̀rọ̀ bátábàtàbátá ń lọ pátábàlábàtà ńgbà tí tábà dàbàtà tán ẹ máa wá sọ bàtàbàtà kó tó ní bọ́ọ̀ máa sọ bàtàbàtà bó ṣe orí òkè kan ńlọ́wọ́ àgbà ò lè bọ́ sí òwò tọ́mọ gbàdúrà tọ́mọ ọlọ́gbà àpamọ́ ń gbọ́ ńgbà ní èèyàn lè bọ́ síta lọ́gànjọ́ òru tí gbogbo yóò ti sùn tí ó bọ̀ sí òwò àdúrà ní téèyàn ó yíra rẹ tí ó mọ tọrọ tó bá fẹ́ ìlébù àti ìránṣẹ́ má fi ṣe pé ìwọ ẹlẹ́sìn kan o ò lè wo mọ́sálásí lọ kọkọ̀ bọ́ sáré ẹjọ́ ẹ dákun ẹ gbàdúrà fún mi ẹ má ká yé mi ó bàjẹ́ wọ́n sì tẹ̀wọ́ gbà tí wọ́n gbàdúrà fún ọ torí ti ń ṣe ọ yìí kì ṣe lásán o kì ṣe lásán o kì í ṣe ń ké èyí tó bá ké lákèjú yóò jà bó bá sì jáde sí rèé yóò tún sọnù sọ́wọ́n adakọ̀ wá ṣe báyìí kan ló láyé rẹ̀ rádaràdà báyìí kò sì bá bẹ́ẹ̀ lọ kò sì bá bẹ́ẹ̀ lọ báwo lọ́ ṣe wá ṣe ní ọ̀sán. wẹ́ ọlọ́run ló mọ ohun tẹ́ dàkùn mọ̀ ọlọ́run ẹlẹ́dàá mi á ṣèdájọ́ láàrin mi àtàwọn kìnnì burúkú yẹn bàbá ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe mo dúpẹ́ kó tó gbà mí. ìdéyìn sásọ sáfisọ kan ó ti yé mi ó ti di mọ́ ó sì. tẹ̀rẹ̀ má dúrà ju ti tẹ́lẹ̀ lọ lọ́ọ̀rì múra lọ́ọ̀rì múra o èlé mọ̀ mi fi èso àmì ṣe o. àmì o. ọlọ́run a máa sọ yín dáadáa ẹ̀ bọ́ sọ́wọ́. àmì. mi kẹ́ mọ nǹkan tí mo fi lè sọ. nǹkan tó ṣe lè sọ wà ó ti bèrè tó kókó bèrè ah. nítorí irú ẹni tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí tí èèyàn bá ti kí ẹ̀pẹ̀lẹ́ wa ní irú ẹ̀ èèyàn tó wá béèrè pé kí lèèyàn máa jẹ. òótọ́ ni ẹ̀wọ̀n má bínú jàre ráfẹ́mi ok kí ni kí n get fún mi mo wà okay i'm fine. Oh. <laughs> níwọ̀n tó ṣe kúrò nínú làásìgbò kan ó máa jẹ kí ló fẹ́ jẹ ṣẹ́bà ló fẹ́ jẹ ni àbámàlà. mo ṣe ń jẹun ìyá Fẹ́mi tán sí náà ni mo ń débí. ẹ wo èmi Favorite ìdẹ̀yẹ fẹ́ dé. favourite ẹ̀ lẹ́bàá. má jẹ́ kó máa ṣe wàhálà. pẹ̀lẹ́. ẹ ẹ sọkàn ẹ ó lágbára. ó máa ṣe o ayé níka o. pípẹ́ wicked wọ́n wá sun gbogbo ẹ̀ pátápátá mi ìrírú ẹ̀ wọ́n sun pátápátá. wọ́n wà á kílẹ̀ ìsìnkú I don't jẹ́ kó sùn wa náà ni àní jẹ́ kó sùn wa tẹ́sí bá dá ni a máa tún kún ni a máa tún dìrò ara ṣùgbọ́n wọ́n ti sún káàdì ọmọ mi là tún máa mú kò yẹ tí wọn kó kàwé tí wọn bá ti fi education sínú nǹkan tá a tó fẹ́ mú yìí ìyá tó wà well packaged kò yẹ mo ń wò pé bóyá bí à sachet water à àwọn soft drink yẹn kò yẹ nínú odor èèyàn tún lè tún jẹ́ kí yẹn jẹ́ um, next step tí èèyàn máa gbé èèyàn kò máa fi education sílẹ̀ wọ́n ti sáwọn pé nǹkan tí èèyàn tó kàwé bá ṣe ó máa yàtọ̀ sí tẹ́ni tí ó kàwé èmi lára mi mo fọwọ́ ẹ̀sọ̀ yà máa fún ní blogger bíi mẹ́ta tó ti yẹ three bloggers àwa máa wá orúkọ kan fi tag company ìwọ di sáwọn wọn ti wọn ti rí pictures ẹ káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ti dá ẹ mọ̀ tó bá ti ń rí ẹ nínú traffic báyìí ọkọ̀ máa máa wá bá ẹ ní kéèyàn bíi mẹ́wàá tẹ́jọ́ ń ṣe the same business kọ́ wà ń bẹ̀ ìwọ ni wọn máa máa wá bá. kọ́bẹ̀ kí ni mo ṣe fún ẹ. fẹ́mi. are you making jest me? kí ló tó ń ṣe báyìí náà. o ò sí ọ ó dẹjọ́ torí ọlọ́run ó dẹ serious for once in your life kí ló ń ṣe ṣé o dọ́dọ̀ mi rí wá bá nípo ní ìdánwò mo sọ pé mi ò fún ẹ náà fẹ́mi continue kó máa lọ sáwọn complaints tó ń lọ sí tó gbó pẹ́ bóyá ọmọ adá ẹ lóúnjọ kan. àbí ìgbà tá a lọ síbí tá a lọ sọ́hùn tí àròjútu kan náà la tún ní ká tún try business stuff now ó yẹ kó understand. ẹ̀yin oníyànjú lọ́wọ́ bá máa ń wà tó bá pẹ́ tó ti ń lọ síbẹ̀ ọlọ́run máa ṣínà ọlọ́run máa lànà lọ́jọ́ kan ok ṣé ìdí richard car tó ń ta ibẹ̀ lọ́nà ti fẹ́ ṣí be serious with your life ronú think think think fast fẹ́mi. all right mo ti gbọ́ well mo really appreciate gbogbo advice ẹ àtúnṣe máa continue on your new length. Mm, ẹ bẹ̀ wo ló ń bẹ̀ mí sí for God's sake báwo ló ṣe ń ṣe bí ele ṣé o ò understand nǹkan tí mo ti ń sọ fún ẹ látàárọ̀ ni ìwọ náà ò lè imagine kó wọ́pọ̀ ẹ lọ sílé kí yòókù ẹ máa sọ fún ẹ pé kó má ever wá ọmọ òun wá mọ́ for life kó ṣe pé ó ní kí n padà wá o ó wá wá sí ìbánsìn ó gbé ẹ lẹ́yìn ẹ̀yin méjèèjì ẹ wá ń bẹ̀bẹ̀ báwo ló ṣe ń ṣe bí eléyìí mi like ẹ o má ṣe o and I don't like it you know. ọ̀rẹ́ mi ẹlẹ́bi ò ní mẹ̀bi ẹ̀ kó tún pẹ́ lórí ìkúnlẹ̀ o Eh, fm wọ́n ti mọ ẹbí wọn wọ́n dẹ̀ ti mọ nǹkan tí mọ́mì wọn ṣe reason yẹn tó ṣe ní kí n máa bá wọn bẹ̀ ah, ah, ọ̀rẹ́ mi eh, a ti ń bẹ̀ gbẹ́bẹ̀ ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ó jẹ́ gbẹ́bẹ̀ ẹ̀fẹ̀ ìwọ náà mọ nǹkan tó ń lọ o it's better kó gbẹ́bẹ̀ ẹ̀fẹ̀ ṣé torí pé o pupa torí pé o fàyà bí ẹni ò ṣe mí. Eh, Rẹ̀mílẹ́kún má má tún ṣèyẹn o má tún dá nǹkan mi sílẹ̀ ṣàkóbá mi bá ó sì gbọ́rẹ̀ mi lọ mọ lára àjọ má bínú mọ lára mo fọlọ́n bá bẹ̀ ọdún lóòótọ́ lóòótọ́ mo mọ̀ pé olóore mi ni ẹ bọ̀ síbẹ̀síbẹ̀ náà mi ò lẹ́lòmí lẹ́yìn ẹ̀ ìwọ náà nìkan ni dẹ̀ máa wo ìyá Fẹ́mi ò dẹ̀ wá rí bẹ́ẹ̀ ìwọ náà mọ̀ wọn ò rí bẹ́ẹ̀ ìjọ yẹn ó lè pé inú bí wọn ni. Hmm. really wo jẹ́ kí n sọ kinní kan fún ẹ láì tí ẹ dáadáa kó máa gbọ́ dúró ná kí ni problem ẹ kí ni ìṣòro ṣé ẹ̀ṣẹ̀ ni kí n dá ẹ lókun òwò ni kò ṣe business nígbà tí mo rí ẹ pé o ò níṣẹ́ o ò ní anything ok mo dẹ̀ wò pé kí ló lè ṣe fine ok gbowó lọ máa ṣe ṣé ẹ̀bí mi ni ṣé ẹ̀bí mi ni tí mo wá dá ẹ lókun òwò mo fún ẹ ní owó kò ṣe business but ẹ blame mi àdánwò ẹkùn ó gbogbo ẹkọ di blame mi ó mi ti understand Fẹ́mi as at now tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ mi ò ṣe mọ́. àmọ́ ah, ah, má ṣe bẹ́ẹ̀ mọ́ rárá àmọ́ ah, má ṣe bẹ́ẹ̀ yẹn má lọ lọ tó yẹn. mi ò ṣe mọ́ bóyá mo wá padà rò ó àti ṣọmọ èèyàn máa ń sọ̀rọ̀ kíyàn tún lọ jókòó bóyá ó rethink you know. bóyá mo wá fẹ́ rò bóyá kí n consider ìpadà á tún seven or eight years. mọ̀lára má ṣe bẹ́ẹ̀ mọ̀lára má ṣe girlfriend mọ̀lára má ṣe bẹ́ẹ̀ o gẹ́tìlẹ̀ mi ní time. má ṣe bẹ́ẹ̀ mọ̀lára kò dára ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi mọ̀lára mọ̀lára. ẹni tí mo bá fẹ́ ẹ ní sùúrù à ah, ṣèbọ́kùnrin lẹ́yìn náà ẹ fọkàn yín balẹ̀ ó máa gbọ́. mi ò léyàn kankan hmm. mo lára yìí náà ẹ ní sùúrù ó ní orin mi nínú ẹ. alẹ́ ní sùúrù Happy. Hey, Celia. Arábìnrin. Ẹ̀jọ̀ ẹ má bínú Ṣé mi? Bẹ́ẹ̀. Ṣé kò sí? ègbé ni fún ẹni tá a fi rán tí kò jẹ ègbé sì ni fún ẹni tá a kò fi rán tó ń jẹ amúmúrí arákùnrin kan níwájú yín tẹ́ ń wò gẹ́gẹ́ bí ìṣòro tó sì jẹ́ pé ẹ̀yin nìkan lẹ lè yọ arákùnrin náà nínú àjàgà tó wà yìí Celia rabi ẹni ẹ̀mí Ọlọ́run tẹ̀síwájú ó tún wí fún mi pé tẹ́ bá yọ kúrò nínú àjàgà yìí ọ̀nà arákùnrin náà àga ọ̀nà tí náà àga tẹ́sí máa ní ìgbéga àti ìlọsíwájú àlàáfíà ní fún yín. ẹ ẹ ẹ ti ẹjọ kẹwàá. bí mo ṣe lálàyé nìyẹn ọ̀sìgbà tí mo ṣàlàyé fọ́ọ̀rẹ́ mi òun ló sọ fún mi bóun ní àfáà dín ní ẹ̀ta ṣe wà ń bilẹ̀ ẹ kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ àfa. ẹ mọ̀ ẹ dábọ̀. ما يشاء إلى صراط مستقيم الله أكبر الله أكبر alájà. naam. ṣe rí ìṣípayá tẹ rí ọlọ́run fẹ́ kí ẹ wà nínú òkùnkùn ni torí kò fẹ́ fara pamọ́ jẹ́yìn ní a. àmọ́ ẹ ti wá ń tàpá sáwọn kankan torí ẹ ti ń ṣe obì. lóòótọ́ ni àáfàá ó ń ṣinú bí gan in fact àìmọye ìgbà several times lèmi àti fm láti lọ bẹ̀ mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ọ̀rẹ́ mi tí ẹ̀ ní sùúrù gbẹ́bẹ̀ bọ̀dá yìí irọ́ ni ó ní òun ò ṣe mọ́ òun ò fẹ́ mọ́ ṣé òun náà ti rí báyìí ṣojú ẹ̀ ti rí báyìí àfa pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ti ń sọ látàárọ̀ lè ní kí ni nǹkan tá a fẹ́ ṣe. ẹ wo ẹ gbà mí ọjọ́ mẹ́ta bí bá bá ń gbà wẹ̀ lẹ́yìn kan ọkọ̀ yìí kan ni tẹ ẹ bá wá ń gbà á ọjọ́ tẹ ẹ bá bẹ̀rẹ̀ àsìgbà tẹ ẹ bá gbà á tán mọ̀lẹ́bí yín kan gbọdọ̀ lọ bẹ́ẹ̀ sì ni mọ̀lẹ́bí ọkọ yín kan náà gbọdọ̀ lọ sí. àfa. náà. àwẹ̀ tẹ̀ ń sọ yìí sí bí ìgbà wo la lè bẹ̀rẹ̀ sí nígbà. ẹ bá kú òun bí ẹ lọ pilẹ̀ rẹ̀ tó wá di lọ́la kẹ́ ẹ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá ti wá gbà tó pé ẹ padà wá sí ìgbà yìí ọlọ́gbọ̀n yín lọ́wọ́ ọlọ́run ṣẹ́gun tó bá tó kù á ah, mọ̀ sọ. ẹ ṣe wà fà ẹ ṣe lọ ẹ ṣe fún wa. ilé ayé wọn lọ sí ilé lọ́wọ́ mo ṣe wà. project wọn ní ká má gbé fún ẹ mọ pé ká lókètì ẹ̀fẹ́ lómi wáyé tó ṣe mo pé kí n má ṣe ǹjẹ́ mí pé máa ló ti ń bá wa iṣẹ́ a ti mọ owó oh òun question authority mi nìyẹn right ojú ẹ̀kọ́ and ìwọ gbà Why me allocate from first fine construction companies okay, and tó bá ti ṣe kó copy mi. ìwọ ṣe bí kò tọ́ láwọn fẹ́ yìí ó ti láìkọ́ máa complain jù. bẹ́ẹ̀ ni burúkú ti tiẹ̀ sọ èèyàn tó ti bá wa ṣiṣẹ́ tó ti bá wa ṣiṣẹ́ dáadáa tẹ́lẹ̀ tá a sì ṣé wọ́n ní kán gbà lọ́wọ́ ẹ̀kan lọ fún first fine kìnì kan ó mọ̀ pé iṣu tá ti mọ̀ tipẹ́tipẹ́ ni ó sàn ju áńgẹ́lì ta ṣẹ̀ṣẹ̀ mọ̀ ìtọ́ṣẹ̀ gbéṣẹ́ fún sìn ṣáà ọmọ kan sí ẹ náà máa ṣe lórí iṣẹ́ náà tó ní pé kìnì kan. ó lè pé mi máa fún ìlú wa bí. ó ń fún mi lówó orí èsì bàjẹ́ nínú ìlú wa ni. Mọ́lára, what are you doing? You're going nowhere. ó lọ sí anywhere. ṣé o láwẹ̀ yìí? inú rúùmù mi yìí láti máa gba gbogbo ẹ̀ tó máa fi tán pátápátá tó kẹyọ kan. Ah, ok fine ọmọlára mo understand pé tèmi náà ló ń ṣe ó yé mi gan but all the same at least jẹ́ kí n lọ lé kí n lọ sọ fún ìyá Fẹ́mi pé ah, mo fẹ́ gbàwẹ̀ lọ́dọ̀ ẹ o ọjọ́ mẹ́ta ni màá fi wà ń bí o. problem tí mo ní pẹ̀lú ẹ̀ nìyẹn wáì tó máa ní ká gbàwẹ̀ tó máa lọ fẹ́ lọ sọ fún mọ́mì náà kó tó gbàwẹ̀ okay tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn ṣebí kò kàn lọ sílé kó sọ fún mọ́mì kó dé padà wá ṣebí yẹn ni jẹ́ ká gba àwẹ̀ tán náà tá bá ti gbà tán èmi kọ́ lè tẹ̀lé ẹ lọ. ọmọlára ọmọlára àwọn nǹkan tẹ́ni wọn máa ń fẹ́ lélẹ́ yìí àwọn nǹkan tẹ́ni wọn ń fẹ́ lélẹ́ yìí ìgbà tí màmá bíi fún three days nísìn ìyá fẹ́ máa wá mi káàkiri náà wọ́n máa panic èmi ò fẹ́ o. kí ló dé wọ́n sọ fún wa pé èmi àti ẹ ní ká jọ gba àwẹ̀ yìí pé top party ò lè gbọ́dọ̀ gbọ́ ah don't you understand please now baby jọ mo fi ọlọ́run bẹ̀ jẹ́ ká jọ gba àwẹ̀ yìí ọjọ́ mẹ́ta péré ni kò pọ̀ jù. Ah, mo ti fẹ́ nìyẹn. Ah, kí ló fẹ́ ṣe? Máa pe afẹ́mi of course. Mi ìyá kan ní. mi ní fún. What's your kí problem? no no kí ni problem everyone oh my god. kì máa ń ṣe mímọ̀ ṣe kì í ṣe agbára wa kì í ṣe títóbi wa lè ṣe dáwọ́ sí o oh bàbá lórúkọ jésù bá jẹ jésù olúwa ló máa lágbára bàbá àmọ́ fífẹ́ mi lè yẹn olúwa gbàdúrà lọ́wọ́ gbogbo tó lè máa ja fẹ́mi lábẹ́nú olúwa ẹ bá mi ṣe láṣẹ wọlé àtẹ̀yí tó lè máa jà níkọ̀kọ̀ olúwa bá mi ṣe láṣẹ wọlé gbogbo nísìnyí báyìí máa fọwọ́sowọ́pọ̀ ká gbàdúrà fẹ́mi mú ọwọ́ ẹ wá fẹ́mi kí ló fẹ́ ṣe yẹn. Ah, wo mo má jẹ́ ń parọ́ fún ẹ ah, wo ìyá Fẹ́mi àti máa ronú wọ́n á ti máa dààmú jẹ́ kí n pè wọ́n. Fẹ́mi kí ni nǹkan tó ń ṣí ẹ torí ọlọ ó dẹ kó má kó bá mi kí ló ṣí ẹ wọ́n ní kẹtìkẹta má gbọ́ sí olùfẹ́ pé ìyá Fẹ́mi kí ni problem mi for God's sake kò yé mi mọ́ mi understand at all kí ló dé ṣo kó bá mi ni. mo rárá gbọ́ gbọ́ yé mi mi ní sọ fún ìyá Fẹ́mi pé mò ń gbà wẹ́ bí mo kò máa sọ fún ọ pọ̀jù ẹni mo wà ní. Ah, ìwọ lóhùn mi kí ló ń ah, fẹ́ mi kò bá kò bá dáa kó listen sí mi ó ṣàmọ̀ pé mi ò lè ti ẹ sí kòtò mi lè rí kòtò ńlẹ̀ kí n ti ẹ sí òde ìjọ́ òde ìjọ́ mo fọlọ́run pé ọkọ mi ṣàánú mi má kó bá mi ó yá ó yá ó yá jẹ́ ká dìde dìde dìde ìrẹ̀wẹ̀sì ti ń dé má jẹ́ kí ṣù yá ẹ lò á a máa wá gbàdúrà báyìí lórúkọ jésù olúwa o gbogbo ohun tó lè máa fa fẹ́mi sẹ́yìn à olúwa bá mi ṣe ogun olúfẹ́ máa kó rẹ̀wẹ̀sì báyìí olúwa bá mi ṣe ogun ìrẹ̀wẹ̀sì ogun fàsẹ́yìn ó ní yẹn sìn mo ṣe ìdáni fún ẹ o ò jẹun. ṣòro oúnjẹ ilé ṣòro oúnjẹ ní tá a sọ ètò ìdẹ́mọ̀ pé ọrùn mi ní Fẹ́mi wà nígbà tí wọ́n wá sọ̀tún tó wá sósìsìn ta ni the next person tí wọ́n pè èmi ni of course èmi ni the next person tí wọ́n máa ronú kàn. ìgbà yẹn ń kọ́ nísìnyí olóògbé agbo ẹ̀ ò lọ fóònù ẹ̀ tó kú ṣùgbọ́n òun ló pa torí títì ẹ̀ wíwọ́n wà lè fàájì wọ́n tó ṣe fàájì fúnra ẹ̀ ṣó mọ́ ni má sọ mi ló pọ̀ sọ gan o kó sọ ara ẹ̀ gidi gan jọ̀ọ́ wà á bì kan wà no no no no Fẹ́mi can't do that. nǹkan tí mo sábà ní pé má trust anybody jọ́ǹtò ló má ṣe mí léṣe má ṣe léṣe sí mi lọ́rùn má ṣe léṣe sí mi lọ́rùn tó tí ìwà ṣe ẹsẹ̀ òun náà ti máa bèrè náà èmi ìyàwó ẹ̀ náà jọ́ǹtò ló Wọ́n yóò tẹ̀lé mi, tẹ̀lé mi ni, tẹ̀lé mi, mo ti ṣẹ̀dá ẹni fún ẹ. Fóònù Fẹ́mi wà lọ láti jẹ ìta tí mo ti ń pè yìí. Níbo ni Fẹ́mi lè lọ wà tó wá pa fóònù? Ó dẹ̀ bọ̀ bọ́kàn mi ò ní balẹ̀. Mo ti pọ̀ rẹ́ ìyẹn náà sọ fún mi pé òun ò rí òun ò mọ ibi tó wà òun náà pagbo switch off ló ń sọ mo ní mo fẹ́ wà báyẹn sí ah, kò ṣe dúró wò mọ́. padà ọmọ fẹ́ ọmọ fẹ́ ẹ lẹ ah, tí o sì. Fẹ́mi ni ìṣó bá mi rí Fẹ́mi. Fẹ́mi kọ wá bí. kò wá sọ́dọ̀ ẹ. mi ò rí. àti bí ọjọ́ mẹ́ta ni mo ti wá Fẹ́mi. ìjọ́ mẹ́ta ẹ ti sọ Fẹ́mi ìgbà tí mo dákẹ́ ni mo wò ó pé kí n má lọ dákẹ́ jù kí tara mi má bà mí dákẹ́ mo ti pago ẹ̀ pago ẹ̀ ago ẹ̀ ò lọ. kí rírìnkùnrin bẹ́ẹ̀. ọmọ mi ò rírìnkùnrin o. ẹ mọ nǹkan elédùà ó ṣe ní rírí àmẹ́yìn náà ẹ̀ tún ní dúró gbogbo ibi tí ẹ bá mọ̀ tí ń jẹ sí ẹ mọ̀ lọ bẹ̀ èmi náà gbogbo ibi tí mo mọ̀ tí mo ń ṣeré sí n ó lọ síbẹ̀. Ah, òun nìkan ni o ìkòkò kan tó lágbára mi sì dérí ni torí ọlọ́run kò gbọ́dọ̀ fọ kò lè fọ. àbíkájọ ẹ ẹ bá ọ̀rẹ́ lé èmi ó sáré ni o. àmọ́ tó lọ bò mí ni. ẹ lọ bò mí. ọwọ́ ọjà ti gbá mi kúrú ẹ ẹ jọ ọwọ́ ẹ ṣàmàjà kẹ o ìwọ náà ti gbọ́ nìyẹn o ṣé bàbá mi náà ṣàánú mi o. ẹ sì kó gbìyànjú pẹ̀lú ògbó ọlọ́run gbogbo tá a bá ti wá ń dá wọlé tá à ń ṣe bismillahir rahmanir rahim ọlọ́run jùmọ̀ yọrí sí rẹ̀ ní ẹ̀dá kò wọ́n níbi èdè òfẹ́ bí ìyá yín kọ́. àfa ó ní ìyá ìfàdí bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ó yẹ kó wà ní. Allahu akbar Allahu akbar ìyẹn tó bá wá rí bẹ́ẹ̀ èyí dènà sirata al-mustaqim ọlọ́run lọ́bọ̀ ló fi lè mọ náà tó tọ́ ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ìyá yín ó lè tàn mọ́lẹ̀ sí. ẹ ṣe fa ẹ ẹ̀jẹ̀ tí kì í ṣe tí mo ó dé ìdí náà fi ṣe bẹ́ẹ̀ nítorí wípé ojú ọmọ kú mi bí mo ṣe bí wọn tó kú òun ló jẹ́ tèmi náà fi okùn kejì tó gbogbo aláwo lọ. gẹ́gẹ́ bí àlàyé tó o ṣe kalẹ̀ wípé gbogbo ọmọ tó ń bí ló ń kú lójú rẹ̀ ilé ìlú olókùtà pé wáyé àdìbò àdìbò olókùtà pé wẹ̀ lásà gbogbo ayé ló mọ̀ pé wà á ta ọ̀sùn wọn ayé náà bàtà ṣe mọ́ gbogbo ayé ló mọ̀ pé wà á ta ọ̀sùn wọn ayé padà bàtà rẹ ayé padà bàtà ṣe ṣé kí àwọn èlò ọyẹ gìrìmọ̀lẹ̀ àwọn là rẹ òfin fìgà àwọn olóhùn dùgbẹ̀ onífojú sunkún ọmọ. rí i dájú wípé ìwọ ló ń ṣe fọmọ rẹ o tó bá ti wá jó oúnjẹ ọ̀hún gbogbo nǹkan tó bá ń bẹ ẹ̀wọ̀n ọkọ gbọ́dọ̀ kọ ọ̀sẹ́nu ẹ̀kọ́ ẹ̀wọ̀n ẹ̀dùn gbọ́dọ̀ kọ ọ̀sẹ́nu ẹ̀dùn olùkọ́ ọ̀ma kọ ọ̀sẹ́nu mi. gbogbo ohunkóhun tí fẹ́mi bá ti sọ tí wọ abẹ̀ní tó ti fẹ́ tí ara rẹ gbọ́ nìkan rere báyìí kò gbọ́dọ̀ wá sí ìmúṣẹ mọ́. èmi àdúrà mi àgbẹ̀kọ́ ara mi àjíṣà ogun èmi èèyàn pàtàkì lójú àlejò ga lójú ọlẹ́ èmi tí mo ní mi sọ gàmá tí mo sọ lọ́nà mi dáhóró. mo ti ń bá ti wí kó tẹ̀lé kó tẹ̀lé mi ká lọ ó kú lè bọ́ rú. tí mo ṣe mi ò ṣe mọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ọmọ yẹn kó owó bá fẹ́ lówó kó lówó torí wàhálà yẹn ó ti pọ̀ jù ó ti kọjá ẹ̀mí mi kan ìyá wa ẹ wò ó ṣeé ṣe mọ́ tó bá lóò ṣe mọ́ èkú ni ayé kìsẹ̀ bọ́dọ̀ ká tó kí ló tutù mọ́ omi tó bá lóò ṣe mọ́ tó bá torí ọmọ ikú ọmọ ìgbà ò jẹ́yàn láyé mọ́ kò lè jẹ́yàn láyé mọ́ bí mo sì ti ń wù ọ yìí èmi yóò kú dáadáa wo tó bá bá nǹkan mi wá gbà mí wọn bẹ ní àwọn àlejò bẹ. mo dáhùn mi lè padà sẹ́yìn mọ́ tí n bá máa padà sẹ́yìn ọmọ mi ló lè jẹ́ mọ́. لا إله إلا الله الله ìyá wa abiyamọ ni ẹ gbìyànjú ni bírú eléyìí bá ṣẹlẹ̀ ń jọ mi ọlọ́run lèèyàn tọ̀ lọ torí kò sí ní tóbi ní bẹ lálẹ́ tọ́lọ́run ni torí ọlọ́run sọ náà wà á inna Allaha máa sọ ìlú ọlọ́run máa dúró ní sùúrù tó bá ní sùúrù ẹ gbìyànjú abiyamọ ni àmọ́ ẹ fi sùúrù kò ń tẹ̀ ṣe kò sẹ́ni tó máa wà nílé ayé yìí tó máa fẹ́ fanya rẹ̀ kú lójú ẹ̀ mẹ́rin kí láǹfààní ayé tá a wà tá a rọmọ tí ó gbẹ̀yìn ẹ̀ àmọ́ tẹ́ ẹ bá fẹ́ gbé gbọ̀ngàn gbà mí ọ̀dọ́ náà nìyẹn ń gbé gbà malakayo ilà lẹ́sí ẹ̀kítàrà lọ kò sọ́nà kankan bí kankan àfọ̀nàtọ́ náà ń bá lọ́la fẹ́ dalẹ̀ ayé. ni Mr. Fẹ́mi. ọ̀rọ̀ máa ẹ̀ kan ò yé mi cause mi realize pé wọ́n ti gba owó definitely wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí contract báwo ni a ṣe máa gbaṣẹ́ tí ò lè ní ṣiṣẹ́ yẹn ṣó serious ṣá ń bá mi wo fáìlì kò number. nọ́mbà ìfún mi jẹ́ kí n tó. ẹ sọ. ṣàdúrà fún ìyá wa. Okay, Number six, okay, two zero, zero eight. jẹ́yàn láyé wá ṣoríire ẹlẹ́yìn lè ṣíwájú ìwọ ẹtì àgbẹ̀yìn lágbára Hello? Um, please, am I speaking with Mr. Femi? Femi ni Femi ló ń sọ̀rọ̀. Mr. Femi ẹ jọ̀ọ́ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ṣé ẹ fẹ́ ṣiṣẹ́ ni àbí because mi ò understand ẹ gba check. ọwọ́ àárín àáríṣẹ́. Um, yes ma. ok ok ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tó bá ti di monday first thing on monday morning kẹ wá gba another check. ọjọ́ monday all right ma mo ti gbọ́ ma yà ẹ ṣe ma ẹ ṣe ma mo ti gbọ́ ma. irú èèbò lélẹ̀ wọ́n fún ẹ ní check o lọ gba owó yẹn o ò dẹ̀ mi ò bóyá serious. bá mi mú fáìlì kó tún lọ ṣe update again òun necessary things tó bá dẹ̀ kò ṣe kò ṣe fún un sí ní monday kò wá gbà. yes ma ok ma. o ṣe jàre ah, ah. kí ló ń ṣe máa ń tó ń ṣe báyìí iṣẹ́ ló wá jùlọ tó yẹn ni ah, ọlọ́run ti ṣe àbá ẹ kọ́ńtrátì yẹn wọ́n ti ní kí n wá gba fún mi. ìyẹn tó bàbá dàda ó ṣe é sùn bàbá dàda ìyẹn ní kọ́kọ́ o ìyẹn ní kọ́kọ́ o wọ́n tún níṣẹ́ mẹ́ta kan tó ti wà nílẹ̀ mi pé gbogbo ẹ̀ ló máa fún mi